فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد أسيقف الله وباوة أسي الصلاة أتي السلام النبي و النبي الله òjíṣẹ́ wa òjíṣẹ́ àgbà àti àsọ̀láàtù àti àsàlámù yìí bí ṣe ń bá ànábí wa yìí bẹ́ẹ̀ náà ni kó máa bá gbogbo àwọn ará tí wọ́n jára alẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò tún máa bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ bákan náà àwọn tá a ròyìn yìí àwọn náà ni tí wọ́n bá ń sọ pé àwọn onímọ̀ àwọn náà ni tí wọ́n bá tún sọ pé àwọn tó tún lẹ́sìn màmí ma wọn ọ̀tọ̀ ni ma ọ̀tọ̀ lẹ́sìn wọ́n ní mà wọ́n lẹ́sìn ma àwọn sàbí ànábì ní jẹ́ báyìí radiyallahu ta'ala anhum tá a bá ń kí ìbẹ̀rù ọlọ́wọ́n ọba ni wọ́n wà tàbá tó ń sọ pé àwọn àwo lọ́sẹ̀sì bó ti tọ́ àti bó ti yẹ tán ṣe dáadáa ilẹ̀ hisan àwọn náà ni. lẹ́yìn eléyìí ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ìdíkàlọ́ ọmọ dájú sákàrí pé olúwa tí ó dá wa tó sì ṣe wá ní mùsùlùmí yìí a máa jẹ́ mùsùlùmí bí kò ṣe pé a gbà fọlọ́hún ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam tàbá ti lé àgbà fọlọ́hún àjẹsí pé àṣẹ tọ́lọ́hún ọba bá pa wá a tẹ̀lé tá a bá ti gbà fọlọ́hún mẹ́sì tọ́lọ́hún bá ní ẹ mẹ́sì àbọ̀dọ̀ kúrò ń bẹ́ẹ̀ ni bàbá wa la gbà ọmọlẹ́yìn ànábì ní wá lóòótọ́ sallallahu alayhi wa sallam ní tá a fi ń jẹ́ ọmọlẹ́yìn ànábì náà ni pé agbọ́rọ̀ sílẹ̀ ní tó bá wí fún wa ká tẹ̀lé ní tó bá ní ká ṣe ká ṣe ní tó bá ní ká má ṣe ká jìnnà ń bẹ̀ ní jẹ́ ọmọlẹ́yìn ànábì wa ọ̀ràn yẹn ni a máa béèrè pé kí làṣẹ tọ́lọ́wọ́n ọba pa wá ó sì yẹ ká máa béèrè pé kí ni má sì tọ́lọ́wọ́n ọba ní ká má sì ìyẹn láàfin ráàyè jẹ́ ọmọlẹ́yìn tòótọ́ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ lọ́ọ́ máa fi olúwa wa ọba wa láṣẹ yín pé gbogbo òfin tí mo bá mú wá yìí ṣe ṣẹ̀ríà Islam ọ̀ràn yẹn ni ẹ gbọ́dọ̀ tẹ̀lé o gbogbo wáhì tí mo fún ànábì sallallahu alayhi wa sallam ẹ kò gbọ́dọ̀ gbórí ẹ kò gbọ́dọ̀ fọ́nmú ẹ kò gbọ́dọ̀ gbómú sí ṣẹ̀ríà tí mo fẹ́ràn ànábì sí. ọlọ́run tó wá ní mo pa yín láṣẹ pé kẹ́ ẹ wọnú ìsìláàmù tápá ti tan yín tẹsẹ̀ torí yín ni. ọlọ́run ní ẹ wọnú ìsìláàmù kì í ti pa á ṣe díẹ̀ á fi á filẹ̀. sọ̀rọ̀ pé ètò ayé ẹlòmíràn máa ṣe díẹ̀ ńbẹ̀ yóò fi díẹ̀ ńlẹ̀ ìsìláàmù ọgbà bẹ́ẹ̀ o. tó bá fẹ́ gbádùn ẹ̀sìn yìí tó sì fẹ́ gbádùn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àfikún ojú apá àtẹsẹ̀ rẹ̀ lẹ̀ fún wa yusallimu taslima ó ju apá àtẹsẹ̀ rẹ̀ lẹ̀ pátápátá náà ni ló fi gbádùn ìsìláàmù yìí ohun tó ń ṣe ọ́ tó fi gbádùn ìsìláàmù ni kó jura rẹ̀ lẹ̀ tán fún ẹlòmí ò pè é yé wọn ti sáúdí lélẹ̀ yẹn àà ìsìláàmù <laughs> ṣé ìsìláàmù sáúdí ń bẹ ni kò sí kèé ṣèdè èdè la máa pé American English a máa pé British English náà ni ṣùgbọ́n ìsìláàmù yẹn ṣe ìlú kankan Quran àtànábì sallallahu alayhi wa sallam tó o bá ti rí nǹkan náà lọ Quran bàbá ọgbọ́ pé wọ́n lánàá bí sọ tó sì lẹ́sẹ̀ ńlẹ̀ kò ní ìdíkọ́ ọmọ páàkì ẹ̀ mọ́lù kan èyí tí ọjọ́ gbádùn ìsìláàmù rẹ náà nìyẹn òtẹ́lẹ́ ní ọmọ bí ah, ìsìláàmù yìí ọlọ́run jó gbé wá ah, ah, kò ní ìdíkọ́ àtàdúrà kọ́ ọlọ́run jó gbé wá tó o bá ṣe ìsìláàmù bó ti wá dandan ni yóò gbé ọ ni torí pé ntọ́lọ́ wọn bá fẹ́ràn kí ló kọ ẹ̀ǹjẹ́ rahma ìkẹ́ni àánú lọ́jọ́ fún wa. eléyìí ni wípé ọlọ́run ní ẹwọ ní ìsìláàmù pátápátá ni tó o bá fẹ́ gbádùn ẹ̀ gbogbo owó tó ń ṣe ìsìláàmù ní half half àbí one third ló ń ṣe ń bẹ̀ àbí ó ṣe two third ló ń bẹ̀ ni o ò lè gbádùn ìsìláàmù yẹn o torí pé àṣẹ tó wọn bá pọ̀ ní ọ̀tẹ́lẹ̀ ìtọ́pọ̀ wa láti ẹni pé ká wọnú ẹ̀ tán pátápátá ọlọ́run bá ń sọ fún wa yìí pé ẹ wọnú ìsìláàmù pátápátá ẹ sì jìnnà sí ìlànà ṣèyíbọn ìyẹn ọlọ́run bá kì fún wa nínú àáyà tí a kì fún wa nínú kútúbà àkọ́kọ́ ọlọ́run ya ayyuhal ladina amanu mo pè yín tẹ́ ẹ jẹ́ mọ́mìnì ẹ̀yin tẹ́ ẹ jókòó iná lọ́lọ́wọ́n bá ń bá sọ̀rọ̀ ní gbangba làwárí o àmọ́ kọ̀kọ́ wa o. ya ayyuhalladhina amanu ọlọ́ni mo pè yín udkhulu fi silm ẹ má ṣẹ̀sìn yín yìí ní díẹ̀díẹ̀ ẹ wọlé ẹlòmíì ẹnu ọ̀nà nìdí ń dúró àwọn òfin jẹ́ ń yọjú olè ìsìláàmù lọ́ọ̀kan náà yóò mi náà máa wùlé ẹ̀kọ́ kan kí n tún padà à ò lè gbádùn ìsìláàmù rẹ o ọba ṣe ìsìláàmù o sì fẹ́ gbádùn ẹ̀ udkhulu ọlọ́run ni ẹ wọlé ni mọ́ra bàbà lẹ́nu gate ìtumọ̀ ẹ̀rọ ni mọ́gà àrùn wò lọ́ọ̀kan udkhulu wọlé ọlọ́run tó wá ní fi ìyẹn pé má wọlé lẹ́gbẹ̀ẹ́ má wọlé ní òkè inú àárín islam ní kò sí kíni kò udkhulu fi sílmi ẹ islam káfàtàn ẹ má jẹ́ okun kankan nínú nǹkan àgbèsí ayé yín tí ò ní wọnú islam ẹ wọnú islam nínú àdìẹ ọkàn yín ẹ wọnú Islam nínú ìjọsìn yín pátápátá má máa ṣe díẹ̀ Islam nínú ìjọsìn kó tó máa ṣe díẹ̀ táwọn míín náà udkhulu fi silmi kafa pátápátá ní kẹ́ wọnú Islam wala tattabi'u khutuwati shaitan ọlọ́ni ẹ gbọ́dọ̀ tẹ̀lé step ṣètọ́n tó là sílẹ̀ ẹni pé ṣètọ́nù fi àwọn step sílẹ̀ fún wa <laughs> àwọn onímọ̀ máa túmọ̀ àyà yìí wọ́n ní ọmọ wé ṣe ìtọ́n ẹni tí ọba máa wé ṣe ìtọ́n ṣètọ́nù mú ọ o ẹgbẹ́ bó ti jẹ́ sí pé téèyàn ọba máa wé ọlọ́pàá bó ti wulẹ̀ kó kó o ṣe gbogbo tẹ́ kó o ṣe tó yóò ṣe kíni yóò fi ọ padà bí ọba máa wé àwọn aláburú ayé wọn fi ọ padà o àwọn onímọ̀ máa sọ wípé ẹ lọ́ọ́ máa pé ṣe ìtọ́nù ní àwọn oríṣiríṣi technique torí pé àlùkùránì ìmọ̀ tán yẹn ni tó bá fẹ́ mú yàn kò ní gbójúlé wa o ìtumọ̀ ẹnu èsù gbójúlé wa fún yàn torí pé àwọn anáwó fúnra pé èsù lélẹ̀ yìí o kí sọ ọmọbẹ wa ní ìsìnkú fún ara gbà ọmọ rẹ ìdú lọ́rùn irọ́ ni kò ní wá bàní ṣùgbọ́n ó lè dú ọmọ rẹ lọ́rùn tó sì ní mọ̀ tó bá dúta tó jù rẹ wà dá wáyé pé ẹ́ èsù lù ọ́ ẹ̀hẹ́n ajẹ́pẹ́ ọgbọ́n ọ̀nà míì wà nù ni àwọn tẹ̀síwá máa túmọ̀ ayá yìí dáadáa pé ká wàlá tẹ́tẹ́bìrù ẹ gbọ́dọ̀ tẹ̀lé àwọn oríṣiríṣi technique tí ṣètọ́nù máa ń lò láti fi mọ́mi ènìyàn innahu lakum aduwwun mubin naam ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin ẹ̀rọ màpọ́dọ̀ náà yàn fún gbogbo wa tá a bá ń jẹ́ mùsùlùmí tó jẹ́ sí pé mùsùlùmí gidi là ń jẹ́ haqqan tí kìí ṣe pé orúkọ lásán là ń jẹ́ abdulaziz naam abdulsalam naam abdullah naam orúkọ lọ ń jẹ́ iṣẹ́ rẹ̀ dà tó bá jẹ́ sí pé mùsùlùmí gan ni wá níṣẹ́ wa bá a ti jẹ́ mùsùlùmí lórúkọ yìí ẹ lọ́ọ́ mọ̀ wípé a lè gbádùn orúkọ yìí gẹ́gẹ́ bí mo sì wí tẹ́lẹ̀ àfi ká wọnú ìsìláàmù yẹn tán pátápátá kí ni tó máa ká fà kí ni tó máa fi ká wọlé pátápátá òun náà ní píkọ́ ọlọ́mọ yìí bí ọlọ́wọ́n ọba ṣe àwọn kankan léèwọ̀ tá a gbọ́dọ̀ débẹ̀ òun náà lọ́dẹ̀ kì fún wa lẹ́yìn àyà pé ká fà ó ní wàhálà tàbí àrùn ẹ gbọ́dọ̀ fọ́lù khutuwati ṣèyítọ́n ìlànà àwọn oríṣiríṣi àwọn ìlànà èṣù tó ti là kalẹ̀ ẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé ọlọ́run wá kìdílẹ̀ fún wa pé kí lọ́fà tí mo fi ní ẹ má tẹ̀lé innahu ẹni tá a ní ẹ má tẹ̀lé yìí lakum aduwwun mubin ọ̀tá tó kọjá ọ̀tá tó níláyé onáà ní ṣèyítọ́n ẹlẹ́mi àwọn sọ pé kò ní dá fún yàláyà ọ̀tá ọ̀hún ọ̀ òṣìṣẹ́ a'udhu billahi minash shaytanir rajim tó wá sọ pé a'udhu billahi minash shaytan ọ̀gá ọ̀tá rẹ ló ti wó lulẹ̀ nù ọ̀gá ọ̀tá gbogbo wa pátápátá lórí ilẹ̀ ayé òun náà ni ash-shaytan wala tattabi'u khutuwati ash-shaytan innahu lakum aduwwun mubin gẹ́gẹ́ bí n ta wí pé òfin Islam ó ṣe àwọn kankan léèwọ̀ fún wa o tó jẹ̀jẹ̀ sí pé ọ̀ràn yẹn ni fún ọ tó jẹ́ mùsùlùmí kọ́ ọ máa béèrè gbogbo ìgbésẹ̀ tó bá fẹ́ gbé láyé kọ́ ọ má bàa ṣe tẹ̀lé kòtòwá ti ṣe ìtàn ọ̀fẹ́ gbẹ́sí òsì béèrè pé síbi mo fẹ́ gbé sí ìsọ́ba ṣẹ̀rí àwọn ọ̀pọ̀lọpọ̀ ò béèrè mọ́ àwọn àfáà kan ò tiẹ̀ sí mọ́ tá àfáà kan bá wà nínú ilé ìràbí ọgbọ́dọ̀ béèrè ni kọ́mọ́bà sì tẹ̀sẹ̀ bọ ìgò gbogbo àwọn nǹkan tá a fi máa mọ̀pá jẹ́ mùsùlùmí lẹ́nu pé ká má máa gbé gbèsè kánú gbèsè ayé wa àfi béèrè pé kí ni sẹ̀rí àsọ̀npa rẹ̀ nínú tí ń bá wa lọ́kàn jẹ́ lákòókò tá a wà yìí tí sì ń pààyàn lẹ́kùn ọkàn òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwa youth ẹ̀yin youth tẹ́jọ́ ọmọ orílẹ̀-èdè yìí ẹ ti sọnù o pàápàá jù lẹ́yìn tẹ́ jẹ́ mùsùlùmí láàrin wọn ẹ̀yin ni mò ń bá wí. ẹ̀yin youth tẹ́ jẹ́ ọmọ nàìjíríà tẹ́ jẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ yín ti ń sọnù lọ. kódà kìí sẹ́yìn nìkan àwọn ẹ̀yin àgbà náà ẹ̀yin àgbà ayẹyẹ nàìjíríà ẹ pọ̀ tẹ́ jẹ́ mùsùlùmí. látara abúlé tí láfúnmílẹ̀ gọ̀ lẹ́tí yàyàkúyà báyìí torí pé fọ́lù òfin ẹ̀sìn Islam tó kí ló wá dé tẹ́yìn yóò ti tẹ́ wá ń bàlújẹ́ kí ló wá dé tẹ́ ń dá àwọn aráàlú láàmú kí ló dé tẹ́ ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ ẹbí ẹni wọ́n tàjẹ̀ sílẹ̀ lẹ́fí ń béèrè pé wọ́n má tàjẹ̀ sílẹ̀ mọ́ ẹ̀yin náà tó ti ń tàjẹ̀ sílẹ̀ ẹjọ́ rí wọ́n pè orí ẹ̀ gbọ́dọ̀ fọ́ ọ̀yàn kọ́ wá pé wọ́n bẹ orí yẹn èyí tẹ́ ń ṣe yìí ẹ fẹ́ bẹ orí tí ń fọyín nìyẹn tẹ́ bá jẹ̀ ti bẹ orí orí ọ̀fọyín mánu kò sórí tí ọ̀fọyín mọ́ òfin Islam kò sọpọ́ọ̀tì tẹ̀sí yẹn o òfin Islam tọ́lọ́mfẹ́rẹ́ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ọ̀bọ pa bọ́sẹ̀ kú níbi wàhálà àti ìranù tẹ̀sí ni ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin youth ẹ̀rọnú o tẹ̀ jẹ́ mùsùlùmí má ṣe gbé ìgbésẹ̀ kankan nínú ìgbésẹ̀ ayé rẹ̀ àfi kó béèrè pé kí lọ́lọ́run ọba wí kí lànà bẹ̀rẹ̀ wí wàláhì wàláhì wàláhì ẹ̀mẹ́ta mọ̀ wí ni tọ́ ọ bá fọ́lù ntọ́lọ̀ ń wí àti ntánà bí òwí right tọ́ ọ fẹ́ gbà ọ gbà àlùbáríkà ó tàn wá wà ń bẹ̀ tọ́ ọ bá fọ́lù ntọ́lọ̀ ń wí ntánà bí òwí ó lè rí right ẹ gbà bọ́ ọ bá tiẹ̀ gbà yóò tún ju ọ lọ́wọ́ padà náà torí pé ọ tẹ̀lé ntọ́lọ̀ ń fẹ́ ó sì tẹ̀lé ntánà bí wa Muhammad fẹ́ sallallahu alayhi wa sallam. naam ìta awúyẹ lè mẹ́ma wò wípé àwọn yóò tó lọ́wọ́ ń bàlùjẹ́ ọ̀ mà pé ìbàlùjẹ́ ni èyí tí wọ́n ń ṣe òun gẹ́gẹ́ bí àwọn ọlọ́pọlọ pípé tí wọ́n máa yé dàrú ní tí ò bá dára wọ́n dẹ̀ sọ lórúkọ rere èyí tí ò dára wọ́n sọ lórúkọ rere èyí tó dára wọ́n sọ lórúkọ tí ò dára. àwọn tí wọ́n máa yé dàrú wọn ò ní sọ wípé ọ̀bẹ nìyí kọ́ máa fi pààyàn ṣùgbọ́n wọ́n máa wé tí wọ́n rìn tó fi fọ̀bẹ pààyàn wọn ò ní pè lọ́bẹ̀ fún ẹ mọ́ wọ́n lè pé ó ń dìfẹ́ǹtì. wọ́n wá sọ àwọn nǹkan yìí láti fi tà wá jẹ wọ́n ní à ń protest wọ́n ní à ń ṣe ìwọ́de ìwọ́de kó kọ́ rẹ̀ ìwọ́de ní pípé ní ṣùgbọ́n hakíkọ́tùhù kìí ṣe ìwọ́de o ìfọ́de ló kọ́ rẹ̀ ń jẹ́ tẹ́lẹ̀ ní ìwọ́de yẹn kí wọ́n ń wọ́ àwọn wa ń fọ́ òde ìtumọ̀ ẹni ṣùgbọ́n tí wọ́n ń pè fún wa òun náà ní dààmú ọpọlọ ẹ̀yin youth tẹ́ ẹ̀ fi ṣe làákàyè free lára ní láti protest ní òfin nàìjíríà òfin nàìjíríà bó fẹ́ ọlọ́wọ́n ọba àwọn ìjọba gan kò yíyan lọ́wọ́ ǹjẹ́ rò pé àwọn láìkì òfin tẹ́ ń lò ní ẹbí wọ́n tú láàsì wọn ìgbé ẹ̀gbọ́dọ̀ má ṣe bẹ́ẹ̀ kí ló wá mú wá mi ò rí ìwọ́de tó wáyé rí tó mú orí jáde rí bí mo ṣe kéré ma lọ́jọ́ orí yìí a lè ṣe ní masalasi níjọ́ kan à ń ṣe monthly lectures ni a sì ń tọ́jú ọmọ bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n ti lọ wọ́de rí mo ní ẹ jáde wọ́n sì jáde ọ̀yà ìtọ́ lọ rí ó sì kà òun lọ kan ní union ọ̀sùn òun lọ kínní ọ̀dà kílẹ̀ mọ́ bọ̀ ó ló fòlì bíbà tààrí ọba sọnù aago ló ṣe kíni yọ sùn bá aago rẹ ọba sọnù ansẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn ṣe kíni wọ́n jì lọ bọ́ bá tí wọ́n á gbèsù kó tó wálé padà kí wálé rẹ̀ bẹ́ẹ̀ bá ti wà náà wọ́de ó ti ya wèrè díẹ̀ ọkàn jẹ́ wèrè inú ọpọlọ ni ṣùgbọ́n ṣèṣì rẹ̀ ṣèṣì wèrè sí ìyẹn wá ní islam kò kàmà sí islam tó ní àá ẹ̀yin àwọn yìí bẹ́ẹ̀ bá ti fọ́lù ọ̀rọ̀ ọlọ́run tẹ́ ẹ tẹ̀lé ànábìlà nuhyiyannahu hayatan tayyiba ọlọ́run ní tẹ́ ẹ bá ti ṣe dáadáa tẹ́ ẹ tẹ̀lé òfin mi ọlọ́run ọba ẹ lo easy life gbèsè ayé tọrọ tí gbèsè ayé tọrọ ọ̀hún ṣe wọ́ọ̀dì ń ṣe ẹ wá lọ mọ̀ pé wali shaytan fi kulli shay'in atba gbogbo nǹkan tí ń bẹ lórí ilẹ̀ ayé ní ṣètọ́n náà lọ́mọ ogun tiẹ̀ lẹ́yìn ẹnìkan ò ní bọ́ síta láti máa ṣèwọ́de àfikọ́ jẹ́ sí pé àfọ ara rẹ̀ ṣètọ́n ti jẹ gàba lórí ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ sí pé wọ́n yìí ṣe kọ́ńtrol mọ́ torí pé kì í sí ìlànà ọlọ́run ọba ọ̀nà wala tattabi'u khutuwati ṣètọ́n ẹ má tẹ̀lé ìlànà ṣètọ́n tẹ́ ẹ bá ti tẹ̀lé yọ wọlé sí lára o wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ní mẹ́ta àlàáfíà ni wọ́n bá wọn fi ṣe sùmùmá tí wọ́n bá túbú wákàtí kan yóò ti dìjà kí dìjà gan-an sílànà ìsìlámù wà lélẹ̀ ìwọ mùsùlùmí tó rírẹ̀ ò ọ̀dọ́ tó mú kọ́mẹ́kọ́ ní ìsìlámù ìwọ náà wá bọ́ta wá ń fasọ́ ya wá sí gẹ̀ẹ́lẹ̀ ó sí àyà tọ́lọ́ ń bù láti tọ́lọ́ ń pọ́nlé ó sì ilẹ̀ wá rìn kiri títì olùkórè rẹ̀ ò pé ìsìlámù kì í sílànà wa nìyẹn bàbá ń sọ̀rọ̀ ẹ̀sìn kágbọ́yé tàbá ń sọ̀rọ̀ ayé ẹgbọ́yé ayé ọ̀gbọ́dọ̀ ìsìlámù ọ̀gbọ́dọ̀ torí bàbá yé ayé ní ọba tẹríba fún ìsìláàmù ayé òfò wa dà fáyé táyé ọba tẹríba fún ìsìláàmù ayé ọmọ kòrò náà àwọn tó sí lánàá níbo ni wọ́n bàjá àwọn tó sí níjẹta rìsọ́ọ̀tì dà ìtàn ń ṣe lọ́wọ́ yìí sọmọ mi tí jà ní sọmọ pé ṣèyítọ́n mo sọ fún alẹ́ kan pé ìdá rẹ̀ pọ̀ tẹkíníìkì ẹ̀ pọ̀ tí wọn ọba tètè paná rẹ̀ ẹ̀ mọ́bi ti ń lọ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ni àwọn tó ń fín náà rẹ̀ ń bẹ̀ ibi sí nàìjíríà ni kò tí ì gbóná àátàn jẹ́ kó kó hooru sí i tọ́bọ̀dẹ̀ ti hooru gbogbo náà ni wọ́n máa hooru mọ́ ká máa protest nínú Islam kò sáàyè fún nù sẹ̀ríà Islam bàbá ìyá wọ́n ọmọ rẹ o tọ́ bá support ẹ̀ bíkọ́ jáde ẹlẹ́sẹ̀ wọn náà torí bẹ́ẹ̀ oníwọ̀n lọ́ọ́ máa bàlùjẹ́ nù ọlọ́run ọba ọ̀fẹ́ ká bàlùjẹ́. naam wọ́n máa yan wá a sì gba ráìtì wa lóòótọ́ tọ́lọ́mbá ní àrígbà ọ wá àrígbà dájú gba nǹkan rẹ̀ padà níjọ́ tó jẹ́ sí pé ju ayé lọ ẹ̀dá gbogbo gbà tá a fi líle mú nǹkan pa gbogbo la gbà náà ọlọ́run ò tí ì kádàrà kó rí gbà kí na bá kó fi naam ọlọ́run ọba pè wá wípé ká má tẹ̀lé ìlànà ṣèyítán innahu lakum aduwwun mubin gẹ́gẹ́ bí n ta wí kò lẹ́tọ̀ fún mùsùlùmí bí kò join àwọn tó ń protest láti máa dàdúrú kò sóore kankan bẹ́ẹ̀ o gbogbo nǹkan táwọn aláàbò ẹ̀kọ́ àbáwọn màdàrú àfà mọ́láláàbò ẹ̀kọ́ ó sì lè jẹ́ ọyẹ díẹ̀ ṣùgbọ́n mọ̀gàrú ẹ̀sìn lóko ẹ̀ tí wọ́n bá mú wáyé pé ìsìláàmù faramọ́ ẹ sọ fún wọn yí pé igbó ní ń dà wọ́n láàmú lórí ìsìláàmù faramọ́ ká máa ṣèwọ́de o torí pé kò sóore níbẹ̀ fún wa bí ọlọ́run wọn bá sọ pé ká máa ṣe tá àti ìrí gan lórílẹ̀ ayé ká gbàgbọ́ bó wá ẹni lórílẹ̀ ayé gan tá a rí àwọn àwo ló ṣe tọ́ da stéètì wo lèyìn ti kú báyìí gbogbo àwọn tó ń bì yìí tó jẹ́ mùsùlùmí láàrin wọn ẹlẹ́sẹ̀ ní ẹ dààmú wa mọ́sálásí tá a fi gbẹ̀tọ́ wa ni ẹ̀ bá wa mọ́sálásí ní jẹjẹ yóò rí wàhálà tí dá àwọn èèyàn sí tí gbogbo ń dà ń ń ṣe tọ́ Islam ọ̀farama ká máa ṣe jàgídíjàgà o ẹ̀yin mùsùlùmí ẹ lọ́ọ́ mọ̀ pé Islam látòkìdílẹ̀ rẹ̀ àlàáfíà lórúkọ rẹ̀ ń jẹ́ gbangba Islam àlàáfíà ni inú Islam àlàáfíà ó ń pè wá síbi àlàáfíà ni gbogbo sẹ̀ríà síbẹ̀ náà ẹ̀sìn Islam tọ́ ọ bá wù látòkìdílẹ̀ àlàáfíà digbí lọ́ba ń bẹ̀ kọ̀wájọ wá lójú ọlọ́run ọba mọ èròǹgbà rẹ̀ tó fi sọ Islam ní al-Islam ìtọ́ ń pè ní ìsìláàmù náà ni peace àlàáfíà ṣé a lè pẹ́sìn ìsìláàmù tó jẹ́ sí àlàáfíà òun náà wà sọ́pọ̀tì ká máa ṣèwọ́de ìsàlàáfíà mẹ́bí ìwọ́de wàláhì kò sàlàáfíà mẹ́bí àwọn tó ń ṣe gan-an lálàáfíà lásìkò tí wọ́n ń ṣe lọ́wọ́ wọ́n ń fìyà jẹ ara wọn lọ́wọ́ ẹ̀yọ́ hal mùsùlùmí ẹ̀yọ́ mùsùlùmí ìjẹ́lẹ̀ ẹ̀ máa mẹ́sẹ̀jì àkọ́kọ́ sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ tọ́lọ́ kọ́kọ́ fààyè gbà wọ́n láti máa sọ̀rọ̀ bó ṣe wù wọ́n nínú Islam gbogbo àti àwọn àmọ́kà wọ́n ń yọ ọ̀rọ̀ sọ ni o anábì máa yọ ọ̀rọ̀ sọ mọ́kà ni sallallahu alayhi wa sallam wọ́n rà máa sọ ni ah, ah, wọ́n rà máa sọ ni tó tí wọ́n bá sọ síta ń gbà náà gbóró gbó wọn bí ọba sì gbó wọn yóò gbé àwọn tí wọ́n bá wà mẹ́ wọ́n máa sapá máa sọ̀rọ̀ ṣùgbọ́n tí anábì dé gbangba yìí tó ti tó sọ̀rọ̀ gbangba sallallahu alayhi wa sallam ìrẹ́lẹ̀ ẹ̀mọ kankan tí anabi kọ́kọ́ wí jáde nígbà tó kọ́kọ́ dé gbangba ayé àkọ́kọ́ tí ó kọ́kọ́ sọ̀rọ̀ nílùú Madina níbi tá a mọ̀ sí capital Islam ala sahibiha afdalu salati wa atammu taslim sallallahu alayhi wa sallam. kí ni anabi kọ́kọ́ wí gbà tó débẹ̀ kí wọ́n mùsùlùmí ó lè bá ronú ẹni o wọ́n yóò tẹ́gùn rẹ̀ ń gbọ́ gílégílé yìí lọ́fíìsì nǹkan tí ó sàǹfààní fún ọ láyé wọ́n jẹ́ nìkan fún ọ ní one thousand naira kọ́ ba yí ẹjẹ́ kọ́ bẹ̀sẹ̀ ẹjẹ́ tí olùkọ́ bá tán jáde ní jáde bó ti wù wọ́n ní ẹlòmíì wọ́n sọ pé àfọ̀n five hundred naira àfọ̀n five hundred one thousand naira ẹlòmíì bóyá fíjù kan ni wọ́n fún tí ó mú òun náà bá lọ ṣiṣẹ́ fíjù mẹ́fà níta kí lè rè rẹ̀ nígbà táwọn abiyọ́ kọ̀ọ̀kan sọ̀rọ̀ sallallahu alaihi wa sallam nílùú Madina àti kèfèrí àti mùsùlùmí ló lísìn sọ̀rọ̀ ànábì ìjọ náà òní ayọ́ anas kò fi ayọ́ àlùmùsùlùmí ara àwọn àkíyèsí táwọn ẹlẹ́kọ̀ọ́ máa ń ti ń bi àwọn hadith nu ebi ṣe speech yìí sáwọn mùsùlùmí lànà bí dojú ẹ̀kọ́ lásán ni àbí gbogbo ara ayé gbogbo ara ayé ni o àwa náà ń dojú ẹ̀kọ́ gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà yohanas ẹ̀yin èèyàn afṣusalam afṣusalam ẹ jẹ́ kí àlàáfíà ó gbalẹ̀ gboko ẹ jẹ́ kí àlàáfíà ó wà lóòrò àtìbú lóyún ẹ jẹ́ kí àlàáfíà ó wà nínú ẹ̀mí àwọn ènìyàn ẹ má di ayé àti àwọn ènìyàn ẹ má dẹrù bá àwọn ènìyàn tẹ́lẹ̀ àti kọ́kọ́ wíìnì sallallahu alaihi afṣu ìtumọ̀ afṣu òun náà ni pé ẹ jẹ́ kó di tọrọ fankálẹ̀ ẹni pé kó gba gbogbo àyè kódà ẹranko kọ́mọ̀ pàlàfíà ń bẹ àwọn ẹran nàìjíríà sọ̀rọ̀ pé òun ò ní fọkànbalẹ̀ torí pé òkúròrò náà làwọn ọmọ nàìjíríà náà fún àwọn ẹranko nàìjíríà bó bá yọ lọ́ọ̀kan báyìí tẹ́ranko bá rí ọyọ́ sàn ẹyẹlé ìdíbà ìmùtí dípẹ́ yẹlé ń sáfẹ́ nìyàn tọ́ba dáwọn àyè mìíràn níbi tí ọlọ́run fi àlàáfíà jọba sí ó sì máa lọ báyìí wọ́n máa gbáyàn lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ ológbò gbólógbò bá rí wa ní ìsìn ọ̀sà ni tọ́ba dáwọn àlú kan ológbò wọn máa bọ̀ sí ibẹ̀ ni bọ́ọ̀ yẹn tó máa fọ́ra ala báyìí mọ̀ níbí báyìí ah yọ ọ̀sà ni o torí pé kò sálà ara àpẹẹrẹ pé kò sálà fíà nù ni àrẹ́bìnrin afṣu ẹ̀jẹ̀ ká láàfin ọgbàlẹ̀ àtòkù kẹ́ ẹ lè bá ara yé sí kẹ́ ẹ tó wá lè bá ara ẹ̀sìn sí ó lè rẹ́sìn sí láì sálàáfíà o ìkànnì mọ̀sánfà aníjẹjọ ni bí ẹ ti ń kọjá lọ ni ẹ rò pé tí wọ́n bá ta ìbọn ni sẹ́nìkan sọ̀kún jimá ìjọ náà gbogbo ó túbọ̀ dání ibi hàn kójú ọmọ ìdìbò gbogbo ẹ ọlọ́run gan sọ pé ká kírun ká wá kú síbẹ̀ subhanahu wa ta'ala ọlọ́run ni ẹ wá sọra kú níbi ẹ̀mí èyí tí wọ́n ṣe ní ara wàhálà náà ni kọ̀sálàfíà ọkàn sáà ń da gbogbo ẹ̀rú tí wàá tún sàn tẹ́bájá wọn bò mí yàn wàhálà gidi ni ìsáyé wa là ń sìn òótọ́ jẹ́ mùsùlùmí la mo bá sọ̀rọ̀ jùlọ mo sì tún lo spíṣì anabi sallallahu alayhi wa sallam fún ọtọ́ òtún jẹ́ mùsùlùmí náà torí bí anabi sọ fún gbogbo ayé ni absu salam ẹgbàá láfíà láyé ẹlẹ́ẹ̀fà wọn kan mọ́ ìjọba náà ló wọn ọba yín fẹ́ mọ́ ẹ tún dúró náà nkílẹ̀ wọn wá kílẹ̀ kílókù tẹ̀ ń wá ó fi wáyé pé èso ti wọlé sí wọn lára gẹ́gẹ́ bí n ta àwílẹ̀ kan ni yóò wá máa lò wọn lọ wọ́n má bèsù sí ni tó ti lè bá a sí àti bọ́ lọ́wọ́ rẹ̀ yóò lè fọ́ o. arábìnrin afṣu salam àkọ́kọ́ ọ̀rọ̀ tánàbí sọnù sallallahu alayhi wa sallam. ìrẹ́ mùsùlùmí lọ́kùnrin ìrẹ́ mùsùlùmí lóbìnrin bíkíbi tá a bá wà ǹjẹ́ ká máa fún àlàáfíà ní agbára ǹjẹ́ ká máa kó ọ̀lẹ bá jàgídíjàgà ǹjẹ́ ká máa wó òpó tí wọ́n bá fẹ́ fi rí wàhálà sáwùjọ ǹjẹ́ ká máa wó lulẹ̀ ǹjẹ́ ká máa sáré tó àlàáfíà lọ ǹjẹ́ ká máa jìnnà sí gbogbo nǹkan tó bá lè da omi àlàáfíà rú torí pé ànábì wa sallallahu alayhi wa sallam ẹni tó mú ọ̀bẹ̀rẹ̀ ńlá tó dàbò wá lórí pé ká dúró lábẹ́ rẹ̀ ni a sì lè dúró lábẹ́ rẹ̀ àfi ká ṣe àlàáfíà o abẹ́láwọn ọba aláàánú jùlọ ìlú yìí ọlọ́mọdé ọ̀dà o nàìjíríà ọlọ́mọdé ọ̀dà o àwọn tó ń darí wa ọlọ́mọba wa darí wọn kò sí nǹkan tá a lè wíjọba náà lọ a lè fọ́ọ̀sì wọn àá kà máa ṣàdúrà pé ọlọ́mọba darí wọn bá lọ fẹ́ fọ́ọ̀sì wọn wọ́n sì fọ́ọ̀sì wọ sí wọ lágbára agbára wo lórí ẹ bá pààyàn mẹ́ta nù délé rẹ ní ìṣẹ́ kókó ńlẹ́yìn ni tí wọ́n lọ pé àmì ọgbà democracy lẹ́wà democracy kí lẹ́wà agbára ń bẹ́ ń bẹ́ wà o lọ́dọ̀ àwọn tó ń láṣẹ o èdè ká tẹ̀ jẹ́jẹ́ tá a bá fẹ́ gba láì tìkan náà bá rí gbà ká sọ fọlọ́hún ọlọ́run ọba ìlọ́ọ̀yàn lọ́wọ́ gbà tó bá fẹ́ gba láì tẹ̀ fún ẹ kì í ṣe pé lọ́gbà lọ́wọ́ ẹ pé mú wa ìfilẹ̀ mú wa ìfilẹ̀ kó sí fọlọ́hún sọ fọlọ́hún pé mo fẹ́ gbà ní ìsìnkú ẹ̀kọ́ bọ́ sọ́wọ́ ẹlòmíì èmi náà mo fẹ́ kọ́ bọ́ sí lọ́wọ́ wàláhì ó rí nǹkan rẹ̀ gbà tó o bá gbó tọ́lọ́ dáadáa ṣùgbọ́n kò yé wa à ah, mẹ́tẹ́ pè ní Allah sẹ̀rí islam tó ní ká má ṣe jàgídíjàgan yìí ṣé ò fún wa ní alternative ni ó fún wa kí ló alternative wa àdúrà ni àdúrà náà àbáyọ fún wa náà alternative tó ṣẹ̀rí à fún wa wọn náà sì máa bá dúrà máa gbà kódà yóò gbà ju bó ṣe lérò lọ abẹ́lọ́ nàìjíríà ọlọ́mọjọ dàrú àwọn tó ń darí wa má jẹ́ kí ayé wọn dàrú má jẹ́ kọ́pọ̀lọ́ wọn dàrú ọlọ́wọ́n ọba torí pé tọ́pọ̀lọ́ wọn ọba ti dàrú wọn ò rí nàìjíríà tó tọ́ wọn sọ́nà wa tọ́ wọn sọ́nà lórí dáadáa gbogbo àwọn tó ń fa wàhálà wa bomi sùúrù sí wọn lẹ́nu gbogbo àwọn tó ń fa wàhálà pẹ̀tù sí wọn lọ́kàn wa rọ̀ wọ́n wá jẹ́ kí gbogbo rẹ̀ kọ́ padà sáàyè ibi tẹ́lẹ̀ kó tó wá jù bẹ́ẹ̀ lọ ọlọ́ba alágbára tó lè kó ṣe bẹ́ẹ̀ fún wa So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.